kọ́ríntì kejì orí kẹrin. nítorí èyí níwọ̀n ìgbà tí ó wu ọlọ́run nínú àánú rẹ̀ láti fi iṣẹ́ yìí fún wa ṣe ọkàn wa kò rẹ̀wẹ̀sì a ti kọ àwọn ohun ìkọ̀kọ̀ tí máa ń ti ènìyàn lójú sílẹ̀ a kò hùwà ẹ̀tàn bẹ́ẹ̀ ni a kò yí ọ̀rọ̀ ọlọ́run po ṣùgbọ́n ọ̀nà tí a fi gba iyì nínú ẹ̀rí ọkàn ènìyàn àti níwájú ọlọ́run ni pé a ń fi òtítọ́ hàn kedere ṣùgbọ́n tí ìyìn rere wa bá ṣókùnkùn àwọn tí yóò ṣègbé ni ó ṣókùnkùn sí àwọn òrìṣà ayé yìí ni wọ́n fọ́ irú àwọn ẹni bẹ́ẹ̀ lójú tí ọkàn wọn kò fi lè gbàgbọ́ èyí ni kò jẹ́ kí ìmọ́lẹ̀ ìyìn rere Kristi tí ó lógo kí ó tàn sí wọn lára àní Kristi tí ṣe àwòrán Ọlọ́run nítorí kì í ṣe nípa ara wa ni à ń wàásù ẹni tí à ń wàásù rẹ̀ ni Jésù Kristi pé òun ni Olúwa ìránṣẹ́ yín ni a jẹ́ nítorí ti Kristi nítorí Ọlọ́run tí ó ní kí ìmọ́lẹ̀ tàn láti inú òkùnkùn òun ni ó tan ìmọ́lẹ̀ sí ọkàn wa kí ìmọ́lẹ̀ ìmọ̀ ògo Ọlọ́run lè tàn sí wa ní ojú Kristi ṣùgbọ́n bí ìkòkò amọ̀ ni àwa tí ìṣúra yìí wà nínú wa rí kí ó lè hàn gbangba pé Ọlọ́run ni ó ní agbára tí ó tóbi jùlọ kì í ṣe àwa a ní oríṣiríṣi ìṣòro ṣùgbọ́n wọn kò wú wa mọ́lẹ̀ ọkàn wa ń dààmú ṣùgbọ́n a kò ṣe aláìní ìrètí àwọn ènìyàn ṣe inúnibíni sí wa ṣùgbọ́n Ọlọ́run kò fi wá sílẹ̀ wọ́n gbé wa ṣubú ṣùgbọ́n wọn kò lè pa wá à ń rí ikú Jésù káàkiri lára wa nígbà gbogbo kí ìyè Jésù lè hàn lára wa. nítorí pé nígbà gbogbo ni à ń fi ẹ̀mí wa wewu nítorí Jésù níwọ̀n ìgbà tí a wà láàyè kí ìyè Jésù lè hàn nínú ẹran ara wa tí yóò di òkú ó wá jẹ́ pé ikú ní í ṣiṣẹ́ nínú wa nígbà tí ìyè ń ṣiṣẹ́ nínú yín àkọsílẹ̀ kan sọ pé mo gbàgbọ́ nítorí náà ni mo fi sọ̀rọ̀ nígbà tí ó ti jẹ́ pé a ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà àwa náà gbàgbọ́ nítorí náà ni a fi ń sọ̀rọ̀ a mọ̀ pé ẹni tí ó jí Olúwa Jésù dìde yóò jí àwa náà dìde pẹ̀lú Jésù yóò wá mú àwa àti ẹ̀yin wá síwájú rẹ̀ nítorí tiyín ni gbogbo èyí kí oore ọ̀fẹ́ lè máa pọ̀ sí i fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kí ọpẹ́ yín lè máa pọ̀ sí i fún ògo Ọlọ́run. nítorí náà ni a kò fi sọ ìrètí nù nítorí pé bí ó tilẹ̀ jẹ́ pé ara wa ti òde ń bàjẹ́ ṣùgbọ́n ara wa ti inú ń di titun sí i lójoojúmọ́ ìjìyà wa mọ níwọ̀n àti pé fún àkókò díẹ̀ ni àyọrísí rẹ̀ ni ògo tí ó pọ̀ púpọ̀ tí yóò wà títí tí ó sì pọ̀ ju ìyà tí à ń jẹ lọ kì í ṣe àwọn nǹkan tí a lè fi ojú rí ni a tẹjúmọ́ bí kò ṣe àwọn nǹkan tí a kò lè fi ojú rí nítorí àwọn nǹkan tí yóò wà fún ìgbà díẹ̀ ni àwọn nǹkan tí a lè fi ojú rí àwọn nǹkan tí a kò lè fi ojú rí ni yóò wà títí láéláé.